pé ní ọjọ́ fún ọlọ́ ó ṣe ìṣẹ́lẹ̀ fún ọgbà ọmọ sọlọ́lá àbàtì ìṣẹ́lẹ̀ ládàá sọláṣẹ́ náà fún ọlọ́run ara ilé ọgbẹ́lẹ́ àti àwọn sàbáàbù àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ńlá ọmọ sọlọ́lá àbàtì ìṣẹ́lẹ̀ títí di ọjọ́ ìdíje àgbéyàwó. a máa tẹ̀síwájú lẹ́yìn ìgbésẹ̀ ńlá nínú دروس التفسير إليه هذه القرآن الكريم في أعواني المفردين وكي تقيل كبير سمير سيد هذه الجبور جبور تفسير pẹ̀lú ìdí pé àwọn ìrìn àjò lọ́dún lọ́sí fún ìṣẹ̀dá òun náà ló kọjú abẹ́lẹ́ wọn bá sùfàànù wọn dá ààrẹ ọlọ́run tó máṣe àbá gbogbo ẹ̀ náà ní ẹni bá dá ìyá òun náà ní kárí ni ìmọ̀ ń bá jẹ́ olùkòtòkò tí wọ́n náà wọ́n bá jẹ́ mi ọlọ́run láti kó máṣe àṣọ wa kó níbẹ̀ o kó máṣe wá lórí kárí ni ó sì mú sí wá lórí fáàlì ọ̀làǹtọ̀ ààrẹ tẹ̀lé àlórí tí a ti gbó inú sọ́rọ̀ tó bá pa ń náà ni àmà ìmọ̀ àbá rẹ̀. أدنى الله منه وكرمه وعزه وفضله ورسول الله صلى الله عليه وسلم أنا لكم مجد كان وعدادي ورنكيزو أن يكريسو رمضان كوبا رمضان وانا وانا ذات مقوى سيدو رمضان شوكوكم سلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

àwọn àyà tí a ń kà bẹ̀rẹ̀ òun náà ni àwọn àyà tí a ti bẹ̀rẹ̀ láti ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ yìí. òun náà ni àwọn àyà tí a ti ń ṣe àlàyé láti lè ìgbà tá a ti bẹ̀rẹ̀ tafsir Suratul Baqara. eléyìí tó ṣe pé ọlọ́run ọ̀rọ̀ ṣáà lọ́wọ́ ṣáà lọ́wọ́ ṣáà lọ́wọ́ ṣáà lọ́wọ́ láti fi ṣe àlàyé àkọlé fún ìkòrò fún wa nípa àwọn adarí ìgbẹ́lì pàápàá ìyọ́ pàápàá nípa àwọn ìrántá ní nínú àwọn ọmọ ìdá ìrántá náà lálẹ́ a ní àwọn àlùmíhùn fọlọ́kùsì ní àlẹ́ nínú àwọn àwọn ìrántá ní àwọn olùgbàgbọ́ òkòlò. المؤمنون بولا أخواني àwọn ọmọ ọlọ́wọ́ bá kọ́kọ́ ju ìfún wa níbẹ̀rẹ̀ ayẹ níbẹ̀rẹ̀ sóra nígbà tó ní wọn bá kọ́kọ́ sọ̀rọ̀ pa àkùnrin tó dá ní kàlùkìtà bọ̀ láàrọ̀ ìgbà tó yẹ ìgbà tẹ̀lé tẹ̀lé. láàrin kàlùkìtà bọ̀ láàrọ̀ ìgbà tó yẹ ìhúdà nínú sàkùn. ọlọ́lá ń sọ àmì yìí gáàdì kàlùkìtà gáàdì kàlùkìtà àmì máa ń ha àdá ọlọ́lá ń sọ àmì yìí aṣọ kalẹ̀ lẹ́kọ̀ọ́ àmọ́ ìmọ̀nà ni yóò máa jẹ́ àmọ́ kì í ṣe gbogbo aṣọ ìjẹ́ ìmọ̀nà fún. àwọn òun ní àlùkò àlù ó máa jẹ́ ìmọ̀nà fún onílùdé mùtẹ̀kì àwọn tí wọ́n bá jẹ́ àwọn olùpáyọ̀ ọlọ́run. àwọn olùpáyọ̀ ọlọ́run ọba yìí kí wá ní àwọn ìròyìn wọn kí ni àwọn àpẹẹrẹ wọn kí sì ni àwọn ọ̀dọ́ tí a lù mọ̀ dáhùn ọlọ́run bá bẹ̀rẹ̀ sí fún wa ní àwọn ìgbìmọ̀. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. Ọlọ́run láwọn ní àwọn tó ń gba ọ̀pọ̀pọ̀ tí wọ́n ti ṣe mú. وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ. Bákan náà, nínú àwọn tó ti alára fún wọn fún àtúnwò náà tó ń tọ́ ọ̀nà náà. والذين يؤمنون بما أنزل ọlọ́run láwọn làwọn ti fi wọ́n nílò àjọ tí ń ta àtọ̀kalẹ̀ fún ọ àti ń ta àtọ̀kalẹ̀ fún àwọn tí ó ṣíwájú rẹ̀. ọlọ́run lẹ́yìn náà àlùfíàmù wọn tún wá ní ìmọ̀ àmọ̀dájú ìgbàgbọ́ tó dájú náà tún ní nípa àlùfíàmù tí wọ́n ti pàdé lóde. ọ̀la ìta àlàáhùn dànù tọ nígbà wọn lọ́wọ́ adarúkọ tó rí àwọn ìgbà tó dùn tán lọ́wọ́ ni àwọn tá a ròyìn yìí àwọn ni wọ́n ń bẹ lórí ìmọ̀nà láti ọ̀dọ̀ olú àwọn. ọlọ́run láti ọ̀dọ̀ olóde àwọn òní mọ̀ yìí àtiwá mọ́lá yìí lẹ́yìn ọkọ̀ ọ̀kan lẹ́yìn ọkọ̀ ọ̀kan lẹ́yìn ọkọ̀ ọ̀kan kí níbi alákàtúntì náà níbi àwọn ìdókòtò ti lọ lẹ́yìn nígbà wa kò níbi ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá dúpọ́ sọ́dọ̀ àwọn kìkìrì ọlọ́run bá ní bíi. ńláńláńlá ṣàfà mùsàwá òun àlàyé. ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa àwọn kìkìrì náà ó sì fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ ọlọ́run láwọn kìkìrì jẹ́ rí yẹn bákan náà lọ́lọ́ tí wọ́n rí àwọn ń dá ọ̀sán. bẹ́ẹ̀ ti wá àdúgbò bẹ́ẹ̀ ti lọ fún un. abẹ́ẹ̀dẹ̀ ìdíwọ́ àdúgbò abẹ́ẹ̀dẹ̀ ìdíwọ́ láì pé ọlọ́run àwọn ọmọ wọn ní gbà wọn ní gbọ́ wọn ní gbà àwọn tó lára lọ. sọ̀rọ̀ wọn fi bí ọ̀dánù àlẹ́ òun lè ọlọ́run láti ọ̀hún. wàhálà sàmìlì. etí wọn a ti fi nǹkan di ipa a ti di ọkàn a ti etí ìgbọ̀rọ̀. wàhálà àdẹ̀sọ́ ní ìgbòmígbòmíjà. ọlọ́run kó dáa ojú wọn sẹ́yìn lórí ìtẹ̀sí wọn fi ń gbọ̀n ìtẹ̀sán bẹ́ẹ̀ dáa ti di bí tí òbí tẹ́tẹ́ lè rí náà ó ọ̀rọ̀ náà. wàlàhùn máa náà bọ̀ ọ̀run. ọlọ́run yíyá àwọn eléyìí ni ìròyìn àwọn òbí rí eléyìí náà àti sàlàyé rẹ̀ ọlọ́mọ ti yà sí ẹ̀rọ mọ́tò wa lẹ́nu tó ti fi bá gbọ́rọ̀ ọlọ́wọ́ àgbọ̀rọ̀ ọlọ́tí wà lẹ́nu apára ọlọ́mọ ti àwọn abẹ́rẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn eléyìí èyí bá láǹfààní àti gbọ́ àwọn tàbí ìtòsí lọ àbí lẹ́kọ́dé ìrẹ̀lá àgbọ̀ láti mọ àwọn àwọn yìí. lẹ́mìí àwọn abẹ́kọ́ síbi ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹta kẹwàá parí ìrọ̀lẹ́ta náà ni wà lọ́dọ̀ alẹ́ gbogbo inú àwọn olùgbàgbọ́ alikabiru àwọn jìbìrì tó gbélé ó wá kó àwọn ìran ẹlẹ́ẹ̀kẹta kí ló wá wá tó ń bá wọn. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون قل أدوى من الناس ìròyìn àwọn ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni àwọn yóò láti wọn ní alìmọ̀nàfẹ́kù àwọn tó láti wọn alìmọ̀nàfẹ́kù àwọn táwọn tó ní àwọn alìmọ̀nàfẹ́kù náà yìí àwọn náà lẹ́ra wọn mọ́ islam àmọ́ islam ti ta wọn dànù àwọn náà ń lẹ́ra wọn ní mùsùlùmí abọ́lúwa wá bì náà wọn bóò làwọn ti wá rí kí ló fa tọ́lọ̀ ń bínú náà wọn ọlọ́run wá mú àlàyé wọn wá ní sóra yìí lẹ́yìn tọ́lọ̀ mú àlàyé wọn wáyé àwọn àràtà wíyí ọlọ́wọ́ adúbí ìdí fún wa ní odidi chapter nínú àlùkò àtòkù rẹ̀ jẹ́ Suratul Munafiqun. ṣé pé ọlọ́wọ́ ọba ti di kọ́ọ̀sì ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́dà kan jà wá nínú wọn o torí ìyẹn ò máa bẹ́ẹ̀ nu wọn ọ̀sìn nínú ìgbà yẹn ọ̀sìn máa bẹ́ẹ̀ nu wọn ọ̀sìn máa nù lọ́jọ́ tí àwọn sàhábà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tọ́nà ọ̀tá mi ẹni sọ ó lóun pàdé tí ò dé lọ́gbọ̀n náà sàhábà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn ìgbà tó rí lára wọn ni pé kulluhum yakhafuna an-nifaq kulluhum yakhafu an-nifaq ala ìgbàgbọ́ ni wọ́n ní páyà pé tó wo ti ṣe náà fi báyìí gbogbo ẹ̀ lápàdà sí fúnra wọn ti

èmi náà máa ń fẹ́ kó orí àwọn olùkọ́ ìwà ìdàdà sí i kí la fẹ́ mú ní sí ẹ̀gbọ́dọ̀ búra lórí ọ̀rọ̀ ara rẹ̀ nípa ìjẹ́bù náà sì pín ẹ̀yẹ́ gbọ́dọ̀ sọ́ra bóòlù òfin ní jẹ́ ọlọ́run wá rẹ fún wa ní òyìn wọn bí ẹ olúwa ní wàmí nà ní àti máa ń yẹ kúrò àmàna bìlá. wàmínà náà ti máa ń yẹ kúrò àmàna bìlá. ọlọ́run ní bẹ́nu àwọn èèyàn o ń bẹ́nu àwọn èèyàn o nínú àwọn tọ́lá àwọn jẹ́ mùsùlùmí yìí o máa ń yẹ kúrò àmàna bìlá. táwọn náà mọ̀ sọ lẹ́nu wọn báyìí pé àwa náà gbọ́ àgbà kọ́lọ́wọ́ bá ń bẹ̀rẹ̀. wábi lè yóò di ààbò wọ́n ti ní kódà ọgbà àgbè àmà náà àgbà yóò náà bọ̀. wà máa hún bí mú mi. ọlọ́run yẹn gbọ́dọ̀ àwọn olówó wà máa hún bí mú mi ní. ọlọ́run ni wọ́n kàn ń fẹnu sọ ni o wọn gbàgbọ́. ẹnu ni wọ́n fi ń wí o ìgbàgbọ́ ni ò sí ní ara mi. nù náà kìí wí. tẹ́rígbà tí ìlànà bẹ̀rẹ̀ àtẹ̀sí jẹ́ nípa tí ìlànà bẹ̀rẹ̀ nípa ìbàdí alẹ́ àfihàn bẹ̀rẹ̀ sí àlẹ́ ìbàdí àtàtà wà ní wàjà ìgbà wọn fẹ́ẹ́ ti fẹ́ẹ́ nípa nínú tẹ̀sí ìlẹ̀ bẹ̀rẹ̀ sí wọn ní huwa ìdìmọ̀ àbùkọ́yìn wà ìsirà ọ̀ṣà هو إظهار الخير وماذا؟ وإصرار الشر. قل لي أنا في لا دام في dáadáa èyí mọ̀ títí kéyìí wọ́n fi hàn káwọn èèyàn mọ̀ rí dáadáa láàrin èèyàn ká mọ̀ gbọ́ dáadáa lẹ́nu èèyàn ká mọ̀ rí dáadáa nínú ìṣèjì èèyàn ká mọ̀ rí dáadáa nínú ìwà sí èèyàn wà ìṣòro ṣẹ́rù àmẹ́yẹ̀ ń gbé dáadáa síta ni o aburú ní ìjà nínú ọ̀sán lè sáfù kéèyàn kò bá máa bẹ̀rẹ̀ lọ́rọ̀ kan tí wọ́n máa sọ ìjọba ní kéèyàn ó máa tutọ́ funfun síta kó wá máa fi gírí gírí kó wá máa fi gírí gírí. èèyàn tó yọjú rẹ̀ ní ká Masha Allah ní àárẹ̀ tí ó máa ṣe gbogbo tí ó máa ṣe kàrámọ̀ rẹ̀ àmọ́ bí ti ṣe inú ọkà rẹ̀ làhàdàkà lọ. èkè ní bí ọjọ́ ní ọ̀sán nínú ìṣàdúrà kan lẹ́nu èèyàn tí ó rí ọjọ́ rẹ̀ ní tí ó ṣe bẹ̀rẹ̀ rẹ̀ tí ó kọ́ ilé tí ó ṣe gbogbo ẹ̀ yóò sì jẹ́ ìrógin ẹ̀sọ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìlú ìlú ìlú ìbá tó òun ló fi lẹ́rìí tó ń gbà tó yóò kún ọ ní bá bàrà rẹ̀ ìtànkì ìlú a gbọ́dọ̀ yẹjú kankan o àwọn aṣèjìlì kẹ náà ní mòdàrọ́ ọ̀hún mùdàrọ́ àti nìfà ìwọ́n fẹ́ jọra wọn àmọ́ yàtọ̀ ìsìláàmù gba mùdàrọ́ ó sì tako nìfà kódà nínú ọ̀rọ̀ tí a sọ nínú àwọn sálà tó sọ ẹni àlùmùdàrọ́ olùkọ́ ìmọ̀pẹ̀ ká ní mùdàrọ́ nínú ìwà tó yẹ ká bá lọ́dọ̀ àwọn ìgbàgbọ́ òdodo ẹ̀kọ́ ni tó tẹ́lẹ̀ ọ̀dọ́ òdodo kí láti ṣe mọ̀dàrọ̀ mọ̀dàrọ̀ ni pé inú bíbí ti ọ̀ àmọ́ ìlú bíbí inú ìlú ti ọ̀ nídìí mo ti dá dàgbà ọ̀ sẹ́yìn ó ti jọ nípa pàdé òjò nípa ó ti jọ wa mọ̀nà bíbí àbí òjò wa mọ̀nà bíbí ó ti jọ wa àmọ́ kí ni àtọ́ méjèèjì ó ní àtìmẹ́ǹtì wo la fẹ́ àti ìlú méjèèjì ìjọ tí èèyàn bá láburú mú ti ń gbé dáadáa síta ṣe pé kí n tó wá mú mọ́ ṣe bẹ́ẹ̀ náà ni tó rí kó lè kópa lára bẹ́ẹ̀ ni ń ṣe fún nípa kò ní. ìjọ tí èèyàn bá ń bínú sí yàn téèyàn ní ẹ̀mí tí ó ń bínú sí yàn gan tí ò wá gbé hàn tí wọ́n ń gbé dáadáa hàn àmọ́ mi ọ̀rẹ́ ni pé a ìbá ní pé mi lóò tẹ́lẹ̀ àánú wá ní ìdàgbà ní ìdẹ́ta àdúgbò ń dà àníyàn nígbà bá ní ẹ̀mí ò ilé ìdìbò dáa kí ló mú wa máa sàlàyé ìdí tá a bá ń sọ̀rọ̀ nípa agbọ̀dọ̀ náà yẹn ẹlòmíín náà ló wá gbọ́rọ̀ àti àdúgbò kásírà àdúgbò ẹ̀ olùlẹ̀ ti máa ráwọn ẹlòmíín tí ó kàn kárì kan tí ò ní yé wọn tí wọ́n wà máa dàrú. níjọ́ kan alẹ́kọ̀ọ́ àwọn kámi sálùmá adáni ìfẹ́ mi ọkùnrin kan bá ní sàlámù aláìkò ó kan lẹ̀ tó náà dábìí ti gbóhùn rẹ̀ sáàmì ti mọ̀ fún mi ànábì àti àìsà ànábì lọ́gbẹ́ mi ànábì ní bíksá akùlà àṣìyà bíksá akùlà àṣìyà sáàmì ní ìyẹn bú alágbàpọ̀ ènìyàn dé ẹ̀rọ àwọn sínú kọ́mẹ́ntì ànábì sí kọ́mẹ́ntì tó dáa ní àti kọ́mẹ́ntì tí ò dáa tí ò dáa nígbò yà àríwá ẹjọ́ wọlé ọ̀wà wọlé náà. bó ṣe wọlé sára yìí fàáṣà láhùn wà bá ẹni tá ànábi ní ilé ìbú alágbàkú tá ànábi gúngbà tó bẹ wọlé fàáṣà láhùn wà àwọn ìgbà tó dẹ yàrá ẹlẹ ẹ ah, ah. ti yàrá wa àyà nígbà lọ tán ìyàwó àyà ní ah, yóò ṣe ọ síbí nígbà tọkùnrin yìí kan lè sùn èyí lè sọ pé ìlú ìta àkùlà àṣìyà ẹ̀yin náà lè yàn bú alágbàpọ̀ òní kìíní kan èyí lè sọ bẹ́ẹ̀ lẹ́yìn ó tún wá dé ẹtún wọn kàrámù rẹ̀ ló wà ànábìyẹ kò yọ sọrí ẹni sábà náà sọrí ẹtún burú tí màá mọ mẹ́rin àtẹ̀rọ̀ ọmọ ọdún náà ó lẹ́ńtọ́ ní báwo yìí mọ̀ sọ́lé wọ́n máa fi ráńkà lébi ráńkà lébi rẹ̀ ìtìkọ́ ṣẹlẹ̀ ìtìkọ́ ṣẹlẹ̀. èyí tó mú ọmọ ẹ̀kọ́ rẹ̀ lé ni pé wọ́n ń fáyà bu owó rẹ̀ lé o ẹ̀ka ìjà fún ẹ lé torí ìṣe ni ó mọ ọdún wákàtí ìjú mọ bàá ló kọjá ìjà ti láti ní báà lé lọ́nà lọ ní ọ̀rọ̀ ìgbà tí wọ́n ti ẹja fi wọn lú mọ̀dá ìwọ́n ni pé ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà.

pé ó ti máa wòye kó onígbèrágá ní kìrìkìrì kan ní ìwọ náà kàdé ìwọ náà kàdé pé àwọn òbí ń jẹ ẹran tí ò bá ní kìrìkìrì kan lè wà ó ti ń dáwà dání ó kàn ní àtikárò ènìyàn kò tó ká bá bẹ́ẹ̀ wọ́n ti ló ń gbèrágá náà ní ẹ̀jú lè tó wá fún olóúnjẹ lọ́sọ tó wòye jẹun ní kìrìkìrì kan ní ìwọ ti ń dáwà dání àmẹ́yìn tó ti wá rí tó lè lè bá tiẹ̀ tó bí yẹn bá ti wá mọ irú wọn báwọn yóò irú kí ni ìwà pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àjọyọ̀ àwọn ọmọ àtọ́lọ́lá ṣe pé ànábi ọmọ ọmọ ìwà la ìwà ní nǹkan yìí mùsùlùmí gbọdọ̀ kọ́ ọmọ báwọn èèyàn lò ní ìbámu kókó lẹ́nu lórí ọtí bàbá ẹni yóò yí àbúrò tó ń bẹ lọ́wọ́ yẹn lágbára àmọ́ ọmọ ìtàwọn àpáńdé kan fún tó rí kọ́ ìdí àpọ̀ ìdàgbò wọ̀ eléyìí wá kọ́ ni nípa kò tà ń sọ̀rọ̀ nípa kì í ní kọ́ lẹ́nu gbú gangan kọ́ ẹ̀ ọ wá ní nípa burú nìyẹn sí ọ máa gbé dáadáa bí wọ́n tó fẹ́ mú ọmọ ní ṣe wọ́n jẹ́ o òun náà ló fẹ́ lé rẹ o òun náà ló ti sáré à ọ̀gá ọ̀gá yìí òun ló ti ń sí wọ́n yìí lé kódà òun ní sọ̀rọ̀ fún ọ̀gá àtijọ́ ilé náà lọ kejì alẹ́ àlè fáfùlẹ̀ ẹ̀kọ́ rí ìtọ́lọ́wọ́ bá fi ń bá wa sọ̀rọ̀ lálùú ó ní ìṣojú méjì bí ọ̀bẹ ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam ìyẹn ní àlè fáfùlẹ̀ ẹ̀kọ́ rí òun ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àfíńdà wa nípa Islam kéèyàn máa fi ojú méjì bá ọ̀rọ̀ Islam rẹ̀ ìyẹn ni pé àjùdìhìrọ̀ Islam wà tó kù sí ìdàkùnfù ó ní kọ́ lọ́gbọ́n pé ìsìláàmù náà ní pé mùsùlùmí ni àjọwà náà ni àjọwà náà ni àjọwà náà ni àmọ́ onínú ọkàn rẹ̀ ìwọ́jọ́ mọ̀ pé ọkàn tí o ní orí lásán lọ́kàn ńlá mọ́lẹ̀ ọ̀gbá láàlá ìlàlá òun wábà irú wọn olúwa ní bẹ́ẹ̀nú àwọn èèyàn máa ń yàkúrú àmàlà àdìlà àwọn ẹni tí wọ́n máa sọ fáwọn nígbàgbọ́ sọ́nà. wọ́n máa láwọn nígbàgbọ́ sí ọjọ́ àlùkìyámọ̀. ọlọ́dún àmọ́fi kàkí ikọ̀ òdodo ní pé wọ́n nígbàgbọ́ ìwọ́n náà pa. wọ́n nígbàgbọ́ ìwọ́n náà pa. àwọn ilé ìwà làwọn ọmọ ìyá sì tó lọ́n sí ibi tó ní wọ́n sọ orí sí àkàlẹ́ náà fún wa. àtúbọ̀ táwọn ti o kódà ọ̀rọ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ó wọ́ ìjú ọ̀rọ̀ tèmi lọ wo àlìkí àmọ́ ọ̀rọ̀ wọn tó tèmi lọ nínú ayé ẹ máa mọ̀ wọ́n láàrin ti gbọ́dọ̀ lé wọn ẹ máa mọ̀ wọ́n láàrin kódà náà wà Muhammad dáwọn ojú ayé rẹ̀ lágbájá lágbájá kò lọ́dún yìí lágbájá ó kàn pé rẹ̀ ní mùsùlùmí ìkòwé sára wa àmọ́ ànábì sallallahu alaihi wasallam kò bá wọn lò ó ti bá kéde nínú kò lè kò máa yọ̀ bẹ́ẹ̀ tí wọ́n kó máa o kódà ń jọ táwọn mí náà mùsùlùmí tí wọ́n ń bá àwọn ẹ̀wà kan sí ẹ́rá ah, tí wọ́n bá rúdí àwọn eléyìí ẹja máa bẹ́rọ lórí ànábi ìran òun mọ́gá àwọn èèyàn máa pariwo pé Muhammad pa àwọn èèyàn rẹ̀ torí wọ́n dá sí ìlera wọn náà wà pẹ̀lẹ́nu náà ẹnu náà ti di ilẹ̀ wọ́n fẹ́ra wọn mọ́ wa lára yóò mọ̀ tábàlà gbógun tì wọ́n wọ́n sọ ìsìláàmù lẹ́nu àwọn èèyàn ní ariwo tí wọ́n mọ̀ ẹ̀ka dé ànábì ń bá wọn mùsùlùmí rẹ̀ ìpa gbogbo níta ànábì fi fi wọ́n lẹ́nu ànábì kódà ní láti ànábì bá wọn mọ̀lé ó tún dá akọ wọn fáwọn nínú àwọn sọ̀hábà gbogbo yìí nìlá bàtà tó ní. ilé ìjà lè sáfù ìyàtọ̀ àmọ́jọ́ ló bẹ̀rẹ̀ ó yẹ ká tó lórí bẹ̀rẹ̀ náà nítorí bí nìbá kò ní. ṣé níjọ́ tí ìsìláàmù bẹ̀rẹ̀ ní ìlú mọ́ta kò sẹ́ni kankan sí mọ́ta fi hàn ìsìláàmù kó wá sí gbogbo ìbára kò sí kẹ́lẹ́ kan máa gbé ẹni mùsùlùmí à kódà alhamdulilayi ní ìtẹ̀sí ní ìtẹ̀sí ní ìtẹ̀sí wọ́n ti di sọ ni pé ìdákejì ẹ̀ gan ló wà ní ọ̀nà ìdákejì nìbáàkù ló wà kí ìdákejì nìbáàkù ni pé àwọn èèyàn ń gbà ní òun máa ṣe bí pé mú kẹ́kẹ́dẹ̀ rí làwọn àwọn èèyàn wọ́n máa ṣe bí jíjìn jọmọ́ wọ́n máa ń ṣe bí kékèbè rí A àmọ́ ń tún tàlẹ̀tàlẹ̀ ọkàn wọn kí náà ti gbà wọ́n ti gbà ìgbà báwo èèyàn ṣe kọ́kọ́ rí ìlú mọ́ kalẹ̀ torí jọ́nà àwọn mùsùlùmí ò lágbára ló fi ọpẹjọ bí ìsìláàmù bẹ̀rẹ̀ ìsìláàmù kọ̀ọ̀rọ̀ ni àtànábí àtàwọn tó gbà wọ́n èèyàn lè gbé jáde kódà ó ní ibi kan tí wọ́n lọ lọ bí àbí ilé kan báyìí ẹ̀yìn ìlú ló wà Darul Arqam níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìsìláàmù ṣé ẹni bọ́n ti máa ń ṣe bẹ̀rẹ̀ bí káyọ̀dìlà ní ẹ̀rọ ní kọ́ ní sí ọlọ́gun ní gbogbo ọlọ́gun mẹ́wọ̀n ní ẹ̀rọ ní kọ́ nìkan sí rẹ̀ kọ́lá àbùkù ní wàá gba ìsìláàmù láwọn ẹbí kò sí nǹkan kan òbídó kálíbó wà pé àwọn ọmọ ìjọ ọ̀tá ìlú láti làmẹ́lẹ́kọ̀ọ́ káàdì ọba yìí alùpùpù wà lọ́wọ́ wọ́n mọ̀ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́wọ́ ilé ìlú gba ọ̀nà ọ̀fọ̀n wọn yà tó gba ìwé lọ ìmí tó gba níbí ìmí gbogbo ọ̀nà ìyá yìí gbogbo ọ̀nà tó bá jáde ìmí ò lọ gba aládùn àbílẹ̀ gba ọ̀nà ìbẹ̀ lọ ìmí ò lọ gba gbogbo rẹ̀ kágbó wà lọ nípa níbẹ̀ àlọ́ ló gba wọn lẹ́kọ̀ọ́ ìjù wà tó tó bá wọn tó kọ wọn lẹ́kọ̀ọ́ wọn tó bẹ̀rẹ̀ bó ọ̀nà tí wọ́n máa ń jáde ìyá rẹ̀ wọn máa ń owó kọ̀ọ̀kan lọ yóò ti pẹ́ dáadáa lẹ́nu ìkọ̀kọ̀ fúrásì àwọn ìmúrasì bóyá ìwọ náà sọ̀rọ̀ níwá olóògbé àgbè sẹ́ni ìkọ̀kọ̀ fúrásì ọ̀rọ̀ ẹ̀yà ìwọ náà. bẹ́ẹ̀ni bá ti ayé bá ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé o bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ kí ni jama wọ́n yọ kẹ́lẹ́kẹ́lẹ́ dáa láti ní ọ́pọ́sìtì ní ìbáàmù ló wà níbẹ̀rẹ̀ ìyí tí ó fi jẹ́ fáwọn èèyàn ọmọ fi mù lọ́sì yìí tí wọ́n mọ fi nìfàkù bá ìsìláàmù kúkúrú náà ń fi nìfàkù bá nìfàkù wá kọ́ni mọ́jọ́ náà yẹn ní báwọn èèyàn ó ya ìmọ̀ sí ní báwọn òfin ìgbà náà ti gbọ́ àmọ́ nú ọkàn wọn wọ́n ti gbà o wọ́n ti gbà kó ti ṣe ọlọ́run o àmọ́ wọn lè gbé e jáde títí tí àlàáfáà kálọ̀dì ní ti káàdì ní wá pàṣẹ pé ìtọ̀ ó yẹ wá lọ lè ṣe ìjọba lọ sí abáṣà wọn lọ abáṣà wọn dé padà orí tó wà lọ́nà o ẹnì kẹ́kọ̀ọ́ òfin ìwà àkùbá ìsìlámù wọn ti wá lọ sí mọ̀dínà sẹ́yìnbọn wá sí mọ̀dínà ní ìlú ìbáfẹ́ ìbẹ̀rẹ̀ lóbi ẹsẹ àwọn àyà tó sọ̀rọ̀ pa àwọn mùnàfìkì ẹni bá tó dáadáa o ẹ lọ́ọ̀rẹ́ gbogbo àyà tó sọ̀rọ̀ pa mùnàfìkì pátá mọ̀dàníyà ní kéde mọ̀síyà àwọn àyà tó ní ṣe pẹ̀lú mọ̀bí náà ni kìí ṣe àwọn àyà tó sọ̀kalẹ̀ ní ìlú mọ́ká torí kéńjọ́ náà sáà ń bẹ ní mọ́ká kìí sí mùnàbìkì láàánú wa ọlọ́run bá ló sọ̀rọ̀ pa wọn ẹ̀kọ́ kan ló bá wọn àpò ìyá ìgbà tó dá wà ní ìlú àti náà èyí ìbá tí báwo èyí bá tí ìyí ìgbà mi àyùmọ́sọ mú wọn. ọlọ́wọ́ sọ̀rọ̀ pa mùnàbìkì mọ́kà kí ló bá ní pé àrùbà tí ò sí sí mùnàbìkì wọn èyí máa ń tún jẹ́ bẹ́ẹ̀ wọn àmọ́ ń gbà wọ́n dé Mádínà àwọn mọ̀nàbì ti yọjú kí ló sì fi oní tó bí lọ́wọ́ búra lóní tó bí o ló yẹ kí àwọn ọ̀rọ̀ ń gbà ní ìta bá tẹnu lérè bí láàmọ́ mọ̀ díẹ̀ àní mọ̀ jọ́ sí ní ìbánisẹ̀lẹ̀ tó jọ́ àmọ́ tá a bá ti ń mọ̀ sí bọ́ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ìjọ sí nǹkan bí ibà ti ṣẹlẹ̀ jọ pé hmm, hmm, àti mi lọ́rọ̀ yìí ti ń bọ́ kí wàá lóbi mọ̀ náà nígbà náà bí ó ti ìlú màdínà yẹ̀wù ti bẹ ní màdínà nàṣọ́ra bẹ ní màdínà àwọn tí wọ́n ti mọ ìbọ̀ pẹ̀lú wọn bẹ ní màdínà káàdì lẹ́yìn ti tó bí màdínà ànábi ti jáàmbá tẹ́lẹ̀ lọ the first person that ànábi kò kọ́nà dáadé náà òun náà ní ọ̀pá wa Mus'ab ibn Umayr Mus'ab ibn ibn Umayr òun làǹdàbì ti rán lọ màdínà ti máa èyí ti bá wọn sọ̀rọ̀ lọ èyí ò ti ń parí kékalẹ̀ láti ẹ̀sìn lóde sọ àwọn èèyàn ti ń gba ìsìláàmù rẹ ìwà kásẹ̀bọ ó ti kú àwọn èèyàn wú bí ẹnìkan wá ń bẹ ipò ńlá lòun wà nílùú mẹ̀bí náà ó ti jẹ gàba àwọn kọ̀ọ̀bá ìlú ta nílùú mẹ̀bí náà lọ́nà lọ́wọ́ àwọn kọ̀ọ̀bá ìlú ní mẹ́ta a ní àwọn kan tó bàbá ń pẹ́ ìjàmbá táwọn yìí jẹ́ ìlàpá òǹbàdó kájá a ní àwọn bàbá ọmọdé àwọn àti àwọn bàbá ọkùnrin náà táwọn yìí jẹ́ ìlàpá fún àwọn àwò sọ́wọ́n àwọn táwọn èèyàn mọ̀ tó ń jẹ́ nígbà fọ́ọ̀bì nínú mọ̀dínà pé á ẹ̀yìn ìran méjì tó bẹ́ẹ̀ lágbára jù àwọn náà náà bàbá ọmọdé àti àlàkọ́jọ́ sọ́wọ́n àti àlàkọ́jọ́ àti bọ́sí lágbára tó ń ẹni kan tí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ olórí wọn onáni Abdullah ibn Ubay ibn Salul Abdullah ibn Ubay ibn Salul olórí àwọn mùnàbìkì nù kí ló fi wá di mùnàbìkì òun ló lórí àwọn al àti al-Khazraj báwí òun ló lórí àwọn méjèèjì ó ti wà nípò ọba ó ti wà nípò pé kí nǹkan kan bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lu Mẹdínà àbí kí Abdullahi ibn Ubay ibn Salul àti gbogbo tí ò bá fi gbọ́ nǹkan náà lè lè ipò tó ti wà lóhùn nígbà tí Islam ti wá ń dé ó ti ń rí jẹjẹ bíi ti bẹ́ẹ̀ nígbà wo ni ìdìbò yìí tó lè fi kó bẹ́ẹ̀ wá tako ó bẹ́ẹ̀ tako ìdóló yìí onílé ìsìláàmù lọ ìsìláàmù lọ àlẹ́ nínú wa dé sọ̀rọ̀ láàrin ìgbà náà ó sì dúró lórí pé irọ́ èmi náà lọ́dọ̀ lórí àwọn ọ̀rọ̀ gbàdúrà ó yàtọ̀ gbàdúrà gbàdúrà èyí tó sì rò fóun mẹ́ǹtẹ́ náà nì tẹ́lẹ̀ bàtí bá àtàbí wa dé tán tẹ́lẹ̀ bá dé yóò gbà tẹ́lẹ̀ bá dé yóò gbà tẹ́lẹ̀ bá dé à àwọn yẹ̀wù díjọ́ náà Abdullahi kristanilá òun ló gbà láàrin ìdí wọn níjọ́ náà lọ́wọ́ so àwọn yòókù gbà ṣùgbọ́n wọn ọjà ń bẹ lábẹ́ tẹ́ àti ní ìmọ̀ nígbàgbà tó dé anabi sallallahu alaihi wasallam àtàwọn bàbí áwùsì ni àwọn bàbí áwùsì àti bàbí sọ́jà dá èyí sọ yìí kálukú wọn ń dá bàbá ogun táwọn bàbá ńlá bàbá wọn fi ilẹ̀ náà wọn tó bẹ̀rẹ̀ wọn ti ń pọ̀ sí ogun náà ogun gidi ogun tó ń para wọn ni o jẹ́rọ ní ogun yìí lọ́la nẹ́lúwa bí àlẹ́lúwa wù ní àhálẹ́ ah, ah, mọ̀ para yìí ni ọlọ́wọ́ bá padà ń bá sínú àlùkò hàn. Ah, gbèsè bí wà fún tún àdá ṣe bọ́ sáré jẹ́ ìṣẹ̀lẹ̀ fà hàlàfà bẹ́ẹ̀ náà pẹ̀lú ìdìbò ṣe bá wàá lá níṣẹ́ padà sọ fún a máa padà mọ́ tí ó léwé ìjọba àbá tó léwé ṣe láwọn méjèèjì àgbẹ̀bí wa ò sáṣẹ̀ nígbà yìí ní ìjẹ̀mọ́ bára ń ṣọ̀dá ìsìláàmù bí ìṣọ̀wọ́n sọ̀ bẹ́ẹ̀ òǹdí ẹ̀ ìsìláàmù ńláta lórí wá di pé ogun bá dáàbò wáyé ogun tí bá gbé ibi tí òbu ànábì lọ rẹ torógù yẹn ń bó sẹ́kìrì kágbára òní ẹni sálẹ́ kò ní mọ́ká torí gbogbo àwọn ẹ̀jọ́ rẹ̀ tó kó wọn kó mọ́ká ní kíkúrò ọ̀lẹ́ tí ò lágbára àwọn ará mọ́ká wa ni tó wá kú ni pé àwa ti gbòòrò tó wá dé náà sínú òṣèlú náà tó wá ní yìí àwa òun yìí náà kódà lọ́nà nílò àwọn ìlú nílẹ̀ ìwọ jòkóní ìwọ náà jòkóní ìwọ jòkóní ìwọ tó lè yéré àwọn míì ní ẹkíùsì ya wọn fún wọn nínú àbá ìwọ jòkóní ilé ìwọ náà jòkóní ìwọ náà jòkóní ilé ní alẹ́ alẹ́ àdéhùn tí mo ní kẹlá àti ìdílé ìlú ọlọ́dún ẹ ìwọ náà wọ́n tẹ̀lé wa jòkóní ó wá fún àwọn òkú ṣẹ́rọ́ gùn inú àwọn tó lágbára ní ìsìlámù lọ́dún lọ́lọ́wọ́ ọba ti padà nípa gbogbo nǹkan tán bá lè wú sí gbogbo ọ̀nà táwọn bá lè wú dá àtìforíjì wọn a àforíjì ẹ̀yìn jẹ́ ìdí abẹ́ bàbá rẹ̀ lórí ẹsẹ̀ nǹkan nú àwọn sọ̀hábà wà tó ṣe àṣe mẹ́sìn gan tinú bí ọgbà àwùjọ náà nígbà táàbí náà bí ó mú ọ̀rọ̀ wá òkúta tó bá lè wú sí ìlú tó náà ṣáàpì ìbí náà àbí bá ń ta táǹkà ní báwọn á padà sọ̀rọ̀ rẹ̀ sẹ́yìngbà tí wọ́n jẹ ogun bá lè lè tán níbi tó wá àwọn ará mọ̀túnà tó wá wọ sọ̀sọ̀ lọ́wọ́ áà ẹgbẹ́jọ àtàrà wa o eléyìí agbára wa ò ní ká eléyìí sì rèé kò sọ́nà tá a lè gbà wọlé sí i lára ṣẹ́ẹ̀tì mọ̀ pé alẹ́ nẹ̀fẹ́ ti jẹ gàba nínú lábẹ́ jẹ gàba nínú rẹ̀ ìwọ Abdullah èmi Ubayi èmi Sàlùmí tẹ́lẹ̀ omi ti wá wò pé á ah, ibi tí bíbí yìí dé yìí kò sọ pé wọn. ó sì lọ lórí wọn ní gbogbo Madina ẹ̀ káwọn ilé ìbò náà wá ní ilé ìtẹ̀ tí ọ̀yọ́ mi ti pẹ́ ẹni ìbí kan náà wí bẹ́ẹ̀ kí lọ́ọ́ di ìdúró yẹn àtọ́bá ti gbàgbára mọ̀ ọ̀ka ọ̀wọ́ náà yà dára mọ̀ ibi tí mò ń rí èyí bẹ̀rẹ̀ Abdullahi ní ọba yìí ní ìsàlù ó ti wà ń kó olórí ojú ti wá rí pé láìpẹ́ ọjọ́ òun ó padà ti pé gbogbo ìran mọ̀dínà lòun ó jẹ gàba tó bá sì ti jẹ gàba lórí mọ̀dínà ìjọ náà àkàyèmọ̀ ní kó mọ̀ padà kàdédè lábúráwá tó. ó wá ti bá nàbí sọlọ́lá àrùnbálá náà ti dìde ìgbà bàbá èèyàn náà ti wá gbà bàbá nàbí ó ti jẹ́ ká nàbí náà dà gẹ́gẹ́ bí olórí àwọn bàbá àwọn bàbá kájúdájú tó ń rò kó ń jẹ gàba lé lórí gbogbo wọn lọ́dún ẹgbẹ́ bàbá ànábì tán ibẹ̀ ẹ ló tún àwọn òfin à ọgbọ́n tá a gbà ní ẹ̀wò tábà náà lọ́dún tá a pè é àlè ọ̀nà ẹjọ́ àti ìrẹ̀ náà àwọn bàbá lórí dà wọn lára ìmọ̀lá àwọn lórí dà wọn àwọn lórí dà wọn bí a káàárín ni wọ́n bá ti dà wọn àlè padà wá jẹ́ nàlàyé wọn nípa àníyàn sí àdúrà ìlú kò bá yí ní ìsàlù kó gba ipò olórí ìyẹn padà àníyàn tó bá lọ náà nù lóbi dìbò dáa ìlú náà lóṣù àwọn bá ìsìlámù bẹ ọ̀yà àwọn nǹkan náà wá ń bẹ tó ti kó sóra ìdò ìdí wọn náà nù. sára àtẹ́jú wa mọ̀ wọ́n ọlọ́wọ́n bá ti sọ̀rọ̀ ń pa wọn bá àtẹ́jú àtẹ́jú náà ti wá sọ àṣírí wọn fáwọn kọ̀ọ̀kan nínú àwọn sọ̀rọ̀ àwọn tó mọ àṣírí àdúgbò Muhammadu sọlá táwọn àbá àbọ̀ pé sọ́ọ̀ṣì mi sí ìrìbọ̀ sórí ìlà sọlá kẹ́ni káàdì lẹ́nu mọ̀ ń pàṣẹ ní lọ àti wá mọ̀ àtìgbà náà ló wá àwọn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá a padà wá ń tún ṣẹlẹ̀ tó padà ń gbàǹgbẹ́ lẹ́nu àwọn láàrin àwọn sàhábà àwọn bí tó ti bẹ̀rẹ̀ nù ikú tí ọmọrù padà kú tá gbọ́ pé ẹ̀fẹ́ wá ó wá gbọ́ mọ́rù dídí kí màtúbà lọ́wọ́ àtọwọ́ wọn ní o ìran àwọn yẹ̀wúdí ìjọ náà kọ́kọ́ gbà ní gbígbà pé àlágbára mọ́ àmọ́ bóyá tá a bá wà rìn wọn tá a dà rìn wọn rú bóyá ó ṣe é ṣe ká padà jẹ gàba padà ibi ó ti wáyé mọ́ o irú kú tí àdébí nàbí tọ́líbi náà bá lọ lò ó gbogbo wàhálà tá a wá ní kí mọ́ ń ṣẹlẹ̀ nínú Islam àwọn bí tó ti bẹ̀rẹ̀ ni kódà ìmí ìlàtọ̀jú ayé ànábì náà ti dá wàhálà lẹ́yìn nígbà ọrụ yẹn ta wa Aisha rọ̀bí aláǹkà aláǹkà tí wọ́n parọ́ jùlọ lọ́yà làwọn Aisha ìtàyìn náà gbé àǹtọ̀nì gẹ́gẹ́ sọ̀fù wa nínú àwọn sàhábà náà wà mọ̀hámàdàlá gbogbo omi tó bá ti gbogbo tán bá lọ tán òun ni yóò wulẹ̀ èèyàn gbàgbé èèyàn yóò kó gbogbo ẹ̀ fún lọ ìrìn àjò kan wá ń bẹ sán lọ sán débì kan tí wọ́n ń ṣe ní sọ́wọ́n débi pápá kan ká lóṣù tó là lọ́dún náà sẹ́yìn ìyáta wa ayíjà náà wá tẹ̀ láti lẹ́bí ṣe ìrìnàjò yìí ó wá ti ní ìkẹsẹ̀ sẹ́ wọ́n gbé wọ́n máa ń gbé ìyáta wa ayíjà ni. ó inú kíní ìyáta wa ayíjà wa wọ́n bá láwọn ọ̀fẹ́ lọ ìlú ṣe gbẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí pé ẹni tọ́lọ́ wọn ẹni tó ti gbàgbà fọ́lọ́ ìyáta wa ayíjà ni máa ń borí ti máa ń borí ti ń bo ara táwọn sàádà ní bó ti bọ́lẹ̀ nínú kìíní tó jáde àwọn ọ̀hábá tó ń gbé kìíní yìí tó jáde tó ti lọ bí tó lọ nígbà tó ti bá anábì ní orí ẹja máa ń kọ̀ǹtì nínú ìrìn àjò àwọn òmò mọ́ pé tó ti wọ ọbẹ̀ padà bí wọ́n ti wọ ibẹ̀ padà àwọn àkàtúndé kìíní wọ́n kàn lọ sí wọn wọ́n lọ tán ebèrèbè ebèrèbèrè alára ìjà jáde láti ibi jíjẹ mọ́ ó jáde láti ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀ mọ́ ọgbọ́n àmọ̀ sílọ̀ ẹ̀ẹ́dùn àlà bá nẹ́bí bá dé ní tí ò bá bá mi nínú ibi tí ẹkọ ti bá mi yóò ṣe kí ni yóò wà lọ́wọ́ bá mi. ibi ó sì ti sọ fún àgùn tá a gbé sí ẹ máa wo gbogbo lẹ̀ fún òun náà bẹ́ẹ̀ mi ní ti wo lẹ̀ lọ́wọ́ ó dé bẹ́ẹ̀ lọ́dẹ̀ nínú àtúntún òun sì ti mọ̀ ìyá ńlá wa áyíṣà kó tó ti kó lo ẹ̀rá olúwa pariwo pé inna lillahi wa inna ilayhi raji'un ó ti gbókùú lòun yìí sẹ́ni gbọ́dọ̀ inna lillahi wa inna ilayhi raji'un yálà wáyé jẹ́ àbá ní fàtà ìkọ́ọ̀tù bí tèrè dáàbì ó ní gbọ́dọ̀ tó sọ yìí mo fi tají pé ẹ̀ ẹ̀kọ́ pariwo yìí lẹ́ẹ̀kan náà ó ní fàkọ̀mọ́rù tó wájú ní ìbìjì báàbì ó ní mo bá mú aṣọ rẹ̀ mo bá mi bu ojú mi padà ó bójú padà báyìí tó bá mi á àmì ó ní sọ̀tún wà lójọ́ náà lẹ́yìn gbọ́dọ̀ inna lillahi wa inna ilayhi raji'un náà kò bá òkò gbọ́dọ̀ mi mọ́ ó kàn mú nǹkan ìlú rẹ̀ wá sí sáyà wa ó tẹ̀ lọ́lọ́ àyíṣà ìlú rẹ̀ kódà kò máa ṣe pé ẹ̀rọ ra mà ẹ̀rọ ra mà ò sí lẹ̀ ẹ̀sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò sí lẹ̀ ó kàn mú lọ́lẹ̀ èyí ti fi gùn èyí ń gbóná kan sì lọ gbóná nǹkan pé à báwo wá ní kálàáfíà lẹ́wà òfin tó jọmọ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ́ àbẹ̀lẹ̀ wa lọ sí ọjọ́ àgbàgbé yín lẹ̀ òfin tó jọmọ́ bẹ́ẹ̀ wọn àtọ́tọ́ gbọ́dọ̀ nǹkan papọ̀ ẹnu wọn bá dáìjà ló ń gbọ́ lẹ́nu sọ̀fọ́ àrùn òdúgbé inna lillahi wa inna ilaihi gbogbo yẹn tí wàá dé ní láti fi wá ní ilé rẹ̀ nílẹ̀ ní iná bíṣọ̀pù wa ló ti ní ìyànnáwá àyíká yọ̀bọ̀ láti mú gbóòrò. bá ti yọ báyìí ó ṣe déédé ọwọ́ àwọn Abdullahi bin Ubayi ibi salu ọlọ́sàn èmi ti mọ fọ́ọ̀mù yẹn ó gbóná ẹ̀sìn tó mọ̀ ní pẹ́pẹ́pẹ́ láti nàbí ó gbóná eré mọ̀ ní àwàdà mọ̀ ní bọ́mọ̀ ti spread ẹ̀ tó gbóná mọ̀ nínú mọ̀ ní. ẹ odidi ìyàwó àná ìyàwó òjíṣẹ́ ńlá àtúrí nǹkan o iṣẹ́ iná mọ̀ ọmọ yorùbá ká lọ́dọ̀ sí náà nínú ìtẹ̀lẹ̀ ẹ máa ń tàrà mọ̀ fún táwọn èèyàn lórí ó kẹni tó fẹ́ fọ ìyàwó ayélujára lọ torí kò sẹ́ni ó ní wọn lẹ́nu kò sẹ́ni ó bá wọn lẹ́nu àwọn méjèèjì ìgbẹ́ mẹ́jọ ń pọ̀ kí náà wá jọ lọ sí ẹ mo bọ́lẹ̀ ni wọn rántí ẹ̀jẹ̀ ńgbà tó wá lọ bóni wọn náà tó wá lọ sọ tó fi wá bí gbogbo wa wá lọ tán tọ́ọ̀ fi wá jáde àtìlẹ́yìn bá jẹ́ àkọ́dà ah, kéèyàn máa bí máa gan àá ah, ah, ọ́fì bí máa lọ ọ́fì jáde ẹwú gbogbo àwọn abúlé ìyẹn kò wá sí ìdòwò ìlẹ̀ tẹ́lọ̀rọ̀ ìwádìí ni pé ó sì padà lápá lára àjẹ́lù sọ́nà bàbá táàmì ẹni lè padà àwọn òbí kékeré yìí lẹ̀ àmẹ́bí ló máa fi àwọn òbí àti ṣe é mọ palapala máa ń yà á kà mọ palapala mọ á kà ẹlòmíràn ọ̀sán ara rẹ̀ àti àlọ́yẹ̀ ẹ̀kọ́ ilé ẹ̀rí láti mọ ìdààmú ayé ìlú ọmọ yìí obìnrin pọ̀ kọjá báyẹn ẹjọ́ pọ̀ bá ti ẹ̀gbọ́n ọ̀fẹ́ mẹ́lòmí ìyí òun náà padà bí ó ti tó bí Islam ó ní wàhálà tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó padà dálẹ̀ kí sì ló fi gbogbo ẹ̀ òun níṣẹ́ láwọn olùdókòwò iṣẹ́ wọn ni òun kò sì sí ibi ń bí wọn nú kọjá pé ṣé ìwọ ọtí wàá jẹ bàbá ní gbogbo wa lórí báyìí náà àárín gbà òun dájú gbọ́dọ̀ ló wà very very careful tọrọ bá ti ń wà ní sáwọn yẹn dúra ojú ipò kò sí ìgbà nítorí ẹ̀dá rẹ̀ kí tó bí wọn lọ́bì kínú wọn kí tó bí òjú pé tọ́ wàá gbàdúmọ̀ wa lọ́wọ́ ni ọba wa lù ní ọba wa mọ̀ dínà ní èmi láráyé ti mọ́ ọ́ kọ́ wá nípa wá jẹ́ àárọ̀ àrùn gbà tẹ́lẹ̀ àní gbà olóńgbé abdullahi ní ọba yìí ní ìsàlẹ̀ tó wá dé kó mọ lọ plant àwọn ìgbà tí ó sàǹfà islam ó wá ń fọ́ ilé ní àwọn ó ń fọ́ ilé ní àwọn lọ́nà ọba náà ti wá ń sọ̀rọ̀ wọn kó wà nínú ìlànà ìlànà ìgbà fún ìlú ah, àárín náà nígbà. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم إلا أنفسهم وما يشعرون قل سبحانه وتعالى الأمين يكون الله من بعد يكون يكلمون wọn nígbàgbọ́ sọ́dọ̀ wọn nígbàgbọ́ sáré ìyá wọn يخادعون الله ورسوله ọlọ́run ní ìgbà ń tẹ̀lé pé wọ́n ń gé tètè sọ́lọ́run o wọ́n tètè tó ti ṣe rẹ̀ ní etí ní o. ọ̀làdínlá àmánú. wà má yẹ kúta òun náà ìlà àǹfùsà wà má yẹ ṣòro. olúwa ní gbogbo ètò kéde tó ti ń dá yìí. ara wọn náà ń tàn wọn kàn máa àwọn làwọn ọlọ́run lè ṣe ni ọlọ́run wá yẹjú ọ̀rọ̀ wọn dáadáa bá lọ sí pé pòlú bí ní mọ́rọ̀dún fàzádà ń bọ̀ wá mú ọlọ́run ní àìsàn bẹnu ọkàn wọn ni àìsàn ní ṣe kí ni jama àìsàn tí ń bẹnu ọkàn wọn ni lè dà àìsàn tí àá kí ló bá àìsàn

ara yín làwa náà amóhùn ìtara yín. ṣẹ́wájú bí tìfáàfù ṣe wá wà nínú ìsìlámù yìí ẹnu ní iná ń bẹ nínú àwọn nǹkan ní ìsìlámù ṣe èyí wá ní àlìfáàfù làámọ́lé ó lè má jẹ́ ẹ̀sìn kan rí nìfáàfù làámọ́lé ń bẹ lálẹ́ nínú iná ẹ má ṣe fẹ́ ṣe dẹ́jọ́ ṣe náà ní àádọ́ àpapọ̀ ní àádọ́ àdámọ́ lọ sáà ní ìtàkùn àdámọ́ sí lọ àmọ́ kì í sára yín o. e mọ̀ rò para yín ni bẹ́ẹ̀ mọ̀ gbàmọ̀ràn rẹ̀ jẹ́jọ́ mọ̀ dámọ̀ràn papọ̀ àmọ́ bẹ́ẹ̀ ti rò pé ẹjọ́ ń dámọ̀ràn papọ̀ òun náà ló ti lórí wá. òun náà mọ ọrùn lọ yín bá ti gbogbo owó àwọn ní ìsọ̀ ní ìwà ní ìṣe ti àwọn náà ó ní ọ̀rọ̀ tá a kéjó ṣe wú ẹ̀rù ju àwọn sọ̀hábí fún ní apásọ̀tàn rẹ̀ ká nípa yọ̀ ọ̀rọ̀ láti ní ogun bá dàbí bí wọ́n jàyà lọ́lọ́run ọba padà wò láwọn ìlú náà níjọ́ tó gun fẹ́ ṣẹlẹ̀ àwọn kékeré wọ́n ti ní àdéhùn lọ́la lórí lórí ìjà anabi sọlọ wa àdéhùn sọlọ anabi náà ti wá fúlàn báyìí láti sùn báyìí láti ṣe ọ̀nà ilé àfà báyìí láti ṣe ṣe ní gbogbo pláàni àjẹ́bí ṣáàbí ó bá kọ gbogbo ẹ̀ nínú ìlú ó kọ ọlẹ́bí lẹ́tà ó wá kọ ọdún ó wá pè ọmọbìnrin ìlú àwọn mìíràn àfà ní kékeré lọ́wọ́ àwọn méjì bí a lè lọ sí kiri àwọn méjì bí a lè ṣe ìlú ẹnu àwọn àkókò méjì ní ọmọbìnrin yóò fi tán lọ́nà ó wá fún ọmọbìnrin yìí gbà ní àtìmọ́ àyà ẹni tó fún ìfọdù orílẹ̀ ìlọ́wọ́ rẹ̀ àtúbọ̀ lọ́nà fún àwọn òye ẹni mọ́tàlá. Alábùkún ìmọ̀lẹ́ ìgbàgbọ́ náà. Hàbẹ̀ Hàbẹ̀ ibn Abi Balba kí ló bí? Hàbẹ̀ ibn abi balta ṣáàfin ibn abi balta tába ní kẹ́kọ̀ọ́ bá wọn sọ̀hábí àtẹ̀wé ẹ̀jẹ̀ àwọn ọmọ kọ́ wọn pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ ìtọ́lọ̀ bá wọn aláǹfààní ọmọbìnrin yìí nìkan lọ. bí ti ń lọ kò pẹ́rẹ̀ àdébùsọ̀ wọn àtàrà ń sọ̀tà nípa àwọn sọ̀hábà ni ó bá tó àwọn ọ̀kan ó yà ìrẹ́ àlè wálé ìdílé rẹ̀ àti lágbájá lágbájá ọ̀yá èkì ìlànà rẹ̀. ẹ máa lọ báyìí kẹ́ẹ̀kì ní tẹ́tí ní sáyé. ààyè báyìí báyìí báyìí lẹ́ẹ̀kì bá ọmọbìnrin náà. ọmọbìnrin yìí ẹni ìwé ti ń bẹ lọ́wọ́ rẹ̀ mo ní ẹ̀gbá wa. mọ̀lúwà ìgbà tó ń lọ sọ̀rọ̀ tó àwọn èèyàn ti mọ̀ báwọn mọ̀lọ́bí ti bẹ̀. bá ti gbéra lọ eré tí wọ́n sájọ́ náà á eré lánàá àléròyìn báwọn ti rìnrìn àjò ìlú lágbára fún káàdì bẹ́ẹ̀ lọ́dọ̀ lórí àtúntò abàtọ́ra kíákíákíákíá ṣẹlá ààyè ibi táàdì mẹ́bí ni wọ́n ti bá obìnrin ilẹ̀ náà ti bá. bàtú bàbá mi àti ìsàbí sọ́ọ̀dì lọ bí ọlọ́wọ́ tó ara àná sẹ́yìn ìsìn àti lọ́kọ́bọ́ àlùmílò tọ́bìnrin náà tuntun. ìwé ti dán lọ́wọ́ rẹ̀ pèlè wa lọ́wọ́ ìwé lẹ́tà kọ́kọ́ òtí ìwé lọ́wọ́ ti lè ọjọ́ ìjẹ́wọ́ ẹni tó lọ́wọ́ àti ẹni tó lọ́wọ́ wọn bá sọ fún pé ìjọba lọ́wọ́ rẹ̀ gbé e jáde òtí ìwé lọ́wọ́ ti lè èdè ìwé tí èmi mọ̀ èmi ọ̀yọ́ èmi lọ́ọ̀tì èmi lọ́ọ̀tì èmi ìwé tí lẹ́tà ti ń bẹ lọ́wọ́ rẹ̀ mú jáde ẹni tó wọ́n wá sí ọ̀sọ̀ fún wa pé ń bẹ lọ́wọ́ mú un jáde àbí òsì ẹ̀kọ́ lọ́wọ́ síbi ní à tó ọba sọ ààrẹ àjọ tí ó wà gbà lọ́wọ́ rẹ̀ à ìjọ náà ìtìjú kì í bẹ láyé ìtìjú kò jọ ní èmi táwọn obìnrin kan ní mọ́mọ́ jára ọtí òwe ẹ wo lọ́dọ̀ rẹ̀ tó gbajà ilé yìí àwọn obìnrin náà wọn bẹ dà fẹ́ tọ́ ara wọn wọ́n ti jára wọn tí yóò wà fún fọ́mú lára wọn wọ́n ti mọ pírọ́tẹ́ẹ̀tì káàkiri àdúgbò nígbà tí òsì ti dì mọ́ kèbèrè látọ̀ lé nígbà tó gbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ a òsì mi ẹ̀dẹ̀dẹ̀ alùwà ọwọ́ ọbí abẹ́ inú rẹ̀ báyìí aláwọ̀ kan ní ìlà àti ìbára àti rẹ̀ báyìí tí èdè náà ló wà nínú àkọ́ rẹ̀ alùwà kan tó ní ìlú ọba tó ní ọ̀rọ̀ àdúgbò àtọ́lá rẹ̀ ó yá ìlọ́yà padà alápàdà tó ní ìlú pàápàá. wọ́n gbé wà nínú àtọ́jú wájú àmẹ́bí sọ̀rọ̀ wá àlọ́sálá ẹ̀ka ní lẹ́gbẹ́ nígbà wọn gbà ní hafi ìlú àbí àtọ́rọ́ tálà fún ààbò pé ó ní èmi mò ń kọ lẹ́tà yìí fún mi ẹ̀yin kùrí ẹgbọ́ o Muhammad ọmọ Abdullahi bọ̀ wájà ìlú òun àwa àtàbí rẹ̀ ló ń sùn pẹ̀lú ogun tá a ti mú bá ilé à bá ilé láàrin wa ibi ìyàtẹ̀ ta wọlé ibi tá a dùn sí rè ibi táwọn oníṣẹ́ wa wà rè ibi táwọn oníṣẹ́ wa wà rè ẹ ṣọ́ra yín o ẹ̀yìn ìdìbò tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ara yín láàmì wa tó lè sọ fún mi ẹ̀rọ kò kí láà ṣe lọ àmọ̀ mọ́ ìwà mọ́ àbọ̀nà kọ́lá rẹ̀ fún mi bí kì í bẹ́ẹ̀ fi hàn sẹ́yìn bẹ́ẹ̀ ló ṣe hàn sáwọn sọ̀hárí náà tẹ́lifí kí ní ìlú tẹ́lẹ̀ sábà ojú ọmọ ìgbà tó ṣe ká lẹ́tà ọmọ ìgbà ìdájọ́ ilé anábíkọ́ ọ̀sìn tẹ́lẹ̀ sọ ojú ìlú ìkàlẹ̀ àmọ́ ìlú ìkàlẹ̀ ọ̀tọ̀ ní káàkiri ìmọ̀ ní ẹ̀ ìrẹ̀ hádì àṣàlọ́wọ́ àfààrí olùkọ́ni lànàmì wò sẹ́wà pẹ́lú yìí òun ká lèmi àti ewu bẹ̀rẹ̀ sí àní bẹ̀rẹ̀ àlàyé lónìí àbá bẹ̀rẹ̀ àlàyé àti àlàyé òun àlàyé kódà kó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àlàyé òsùn lẹ́mọ̀ sí ẹlòmíì kí wọ́n sùn mọ́ ọ sọ pé wo tó bá ń bàlàyé jọ

anabi ló wá ní anabi wá bẹ́ẹ̀ fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mẹ́rin sallallahu alaihi wasallam torí àgbẹ̀bí yìí mọ̀ ẹ̀kọ́ tó bíìrì àtẹ̀bẹ́ nìkan ló sọ fún àgbẹ̀bí pé wọ́n ní kárẹ́yà lọ rí gbàríwá ní ẹgbẹ́ tó gbàríwá àbílẹ̀ kọ́ ni ọlọ́wọ́ ọba tó sọ yìí òkú ti jẹ́ kó mọ ní gbogbo ẹ ti rí àbá nàbí jẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ń já àtúnfà lòdùn sí nábà ní ìtajà ìyá aláàtìkiri ìlàgbọ̀ wa ní àìmọ̀ wádìí ọ̀rọ̀ nígbà mìíràn àmọ́ ìgbọ́rọ̀ ìpínlẹ̀ èdè clear kọjá káwájú ẹ̀ kò sí gbé ọ̀rọ̀ kẹ́ clear kọjá káwájú ẹ̀ bó bá ṣe clear tó ẹ̀sùn tẹ̀lé báyìí bó bá ṣe hàn tó ẹ̀sùn ìwádìí tí ẹ bá padà síwájú ìgbà ní ọ̀sẹ̀ ah kódà ẹ̀ẹ́dẹ̀ mo gbọ́ lọ́mọ orí mi wí amúmẹ́ni kan láìpẹ́ ti gbọ́rọ̀ tó ṣẹlẹ̀ kó wá wájú ó ti wá bínú ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ fún ìgbà tí wọ́n yá tó wá wá jù láàrin bá ń balẹ̀ ẹgbẹ́ tó tún sọ wọ́n ní ah ṣe mo bẹ̀rù wà nílẹ̀ pẹ̀lú bá ìtẹ̀lú wọ́n ti fi pamọ́ mi rè tí wọ́n náà mọ̀ fún òsì kọjá àlágbà tó wò síwájú rẹ̀ ṣáàfì èyí ti lọ ìtì báyìí á ah, mi ṣe ní tí mo ṣe yìí o mi ì fi nílé méjì ìta ìsìláàmù kódà yìí fi ti èsè pé ìjẹ́bù jù ní o kódà kèé sì ṣe pé mo fẹ́ kú wa mọ̀ náà bìbí o ó ní àmọ́dé àtẹ́bí ẹ̀kú gbà mí ní òjò ló ti mí mo gbóra mi pé àwọn tèmi ń ta ṣe ń bájà yìí wọ́n ní fún àwọn ilé ìtàn náà àmọ́dé àtẹ́bí ti ń bá wo ìdílé kan ti jáde nílùú mọ́tà ìyẹn pàtàkì ní ọ̀ ìran rẹ ìran táwọn èèyàn ò lè dákùn Umaru àwọn tìrẹ́jì mẹ́ta bẹ̀rù rẹ̀ lágbájá ìwọ̀n ka gbogbo gbogbo àwọn ilé ìgbogbo wọn lẹ́ ní ní tọrọ bá ti ẹ̀fẹ́ yíwọ́ wọn lẹ́bí tí ó jà fún wọn ní ìmọ̀ta ó ní àmọ́ra rẹ̀ ọmọ mi ìyàwó mi kí àlẹ́ ìgbẹ́ mọ́ta ìjáde inú ọ̀nà tó lágbára tó bẹ̀rẹ̀ e. ní sọ mi ìyàn pàtàkì ní èsè báwọn èsàwò wọn lè kà kú tó bẹ́ẹ̀ ní ìmọ̀ta ìyá àtẹ́bí mi náà wá wò pé ah, táwọn ọkùnrin tí bá tẹ̀ ní tí wọ́n ń wò mọ́ gbogbo ẹ̀yìn tó kù lára tí wọ́n fi ní pàṣẹ mọ́ṣẹ́ báwọn dúkìá ayé àbáwọn ìyàwó àtọmọṣẹ́ sílẹ̀ kémi náà ṣe ní nǹkan kan tí ń fi ẹ̀ńtá ìbú wọn bóyá tí n bá ṣe àwọn náà ti ẹ̀ wò ó pé ah, ó dàbí pé lè ṣàdọ́gbọ́n á gbọ́dọ̀ mọ̀nàmọ̀ ní ṣe pé ó fi bẹ́ẹ̀ bá dé wọ́n lè máa wo irú náà mọ́ mi lára láti lè mọ́ ìtàkùn fáwọn ìyàwó àtọ̀wọ́. sẹ́mọ́ dáadáa ni alábìláyé mùsùlùmí èyí tẹ́ ẹni tí hápìlì sọ̀rọ̀ òdúgbò ọ̀rọ̀ sọ fún mi. bọ́ọ̀rọ̀ ti rí ló sọ sọ́dà kan wá àwọn àṣọ òdúgbò ló sọ fọ́nà òdúgbò ìṣọ́fún ìṣẹ̀lẹ̀ ẹ̀ka tó sọ. sẹ́yìn bàtí mo rò wá lọ pé ẹjẹ́ ń bẹ́rù yàrá mi ni àhá bẹ́ta ni bóò lọ sí mọ̀ pé nítọ́lọ́wọ́n bá ti sọ ń pa àwọn tó jagun bá dà yìí lẹ́yìn tó jagun bá dà ẹ máa ṣe tó bá wù bá ti ń inú àwọn tó jagun bá ní ọ̀rọ̀ yìí pé àwọn nǹkan wọ̀nyí sọ́ra kò sí ká máa mọ̀ọ́mọ̀ lọ máa sọ ọ̀rọ̀ àwọn èèyàn fún èèyàn kan ìwà àgbọ̀nà bìbí àdìbá kò là àmọ́ níbi tó láti ìbàdí ẹ̀jẹ̀ tó bí ẹ̀jẹ̀ láti fi bẹ́ẹ̀ dájáde ti há sí ìbò yìí òun òkú sínú nípa òkú sínú ìjọba òkú sínú nípa torí pé àlẹ́bí ìgbọ́ explanation rẹ̀ àlẹ́bí ti gbà á èyí wá gbọ́rọ̀ bẹ́ẹ̀ pé à ìlú ti há sí ìbò yìí àwọn èèyàn ti mẹ́rin lọ́mọ́ bàtà níjẹ́ bí ìlú ìlú ìlú ìlú ọlọ́pọ̀tà fún wa ní àlọ́bí ọ̀rọ̀ ọjọ́ ti lọ àwọn àlàyé ti pọ̀ lórí ìdájí àmáyà àwọn olùmọ́lùfì òun náà là ń lọ́wọ́ ayà àwọn náà nínú tọ́lọ́wọ́ bá dìde ìròyìn àwọn èèyàn ìròyìn àwọn ìròyìn àwọn ó kéré sí ìròyìn àwọn ọ̀rọ̀ wọn sì tún bẹ̀rù adọ́lọ́wọ́ bá wá حوالي الله وسلم وسلم قال ما دام يا شيطان قل يا سيدي كل سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب